èèyàn márùn-ún mọ́tò bíi ọgọ́rin ló jóná ráúráú níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná rivers kò dín ní èèyàn márùn-ún tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ tó ń gbé epo bẹntiróòlù lọ tó ṣàdédé gbiná ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ etí friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí lágbègbè ẹlẹ́mẹ east west road port harcourt nípínlẹ̀ rivers ọkọ̀ epo tó lọ larí mọ́ tirẹ́là akẹ́rù míì ni wọ́n ní epo tó ń gbé lọ dànù tó sì ṣe bẹ́ẹ̀ gbiná lójijì ní kété tí iná sọ láàrin ọkọ̀ méjèèjì tó kọlu ara wọn ni iná ọ̀hún fẹ́ kiri tó sì bẹ̀rẹ̀ sí í ràn mọ́ àwọn ọkọ̀ tó tò lọ́wọ̀ọ̀wọ́ látàrí súnkẹrẹ fàkẹrẹ ojú ọ̀nà àpàjọ òǹnẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ aláròye gbọ́ pé ìṣẹ̀lẹ̀ iná yìí ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ọkùnrin kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣàlàyé pé ṣé ẹ mọ̀ pé ọ̀nà tí kò dáa tí kò sí ojú ọ̀nà míì tí àwọn mọ́tò yẹn lè sáré gbà tí wọ́n fi rárí wọnú iná náà láìrò tẹ́lẹ̀ ló fa ìjàmbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nínú mọ́tò wọn tí wọ́n ń gbìyànjú láti sá jáde ní iná ká mọ́ inú mọ́tò wọn tí wọ́n sì kú ojú ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ni púpọ̀ àwọn èèyàn di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà rù wọ́n ní àìjáramọ́ iṣẹ́ àwọn agbaṣẹ́ṣe tí wọ́n gbé iṣẹ́ ojú ọ̀nà ọ̀hún fún àti bí wọn kò ṣe ya ọ̀nà míì sọ́tọ̀ fáwọn èèyàn láti gbà ló fà á. arábìnrin Grace Iringekoko tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ní lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn bíi márùn-ún ti kú kọmíṣánná ọlọ́pàá àtàwọn èèyàn rẹ̀ wà níbẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti rí i pé àwọn èèyàn kò hùwà tó tako òfin ikọ̀ panápaná iléeṣẹ́ Indorama Petrochemical Company àtàwọn panápaná iléeṣẹ́ míì lò tó wákàtí bíi méjì kí wọ́n tó rí iná náà pa gómìnà Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún bẹ́ẹ̀ ló dá ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ náà lẹ́bi pé ìwà ìrúfin ló kó bá wọn ó ní ohun tó bani lọ́kàn jẹ́ gidi gan ni kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń gba ojú ọ̀nà yìí máa ṣe pẹ̀lẹ́ mo mọ̀ dájú pé ìṣẹ̀lẹ̀ tó ṣeé ṣe kó má wáyé ni ohun tó ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé àwọn onímọ́tò ṣe dáadáa tí wọ́n sì tẹ̀lé òfin ìrìnnà ojú pópó àmọ́ ó ti bọ́ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ibi tá a bá ara wa rèé a ó mọ bí a ṣe lè yọjú rẹ̀ ó fi kún un pé òun ti pa àwọn iléeṣẹ́ ìjọba tọ́rọ̀ kàn láṣẹ láti fóun lẹ́kùnrẹ́rẹ́ àlàyé lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí àwọn lè mọ báwọn ṣe máa ṣàtìlẹ́yìn fún mọ̀lẹ́bí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ lọ àti láti wá ọ̀nà àbáyọ sí dúkìá tó ṣòfò nítorí kì í ṣe ẹ̀bi púpọ̀ àwọn èèyàn tó pàdánù nǹkan ìní wọn síbẹ̀ ni. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́yín.